بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه نيوم تيسي أجوك دوما من فصوم شوال أبي هدو أتي يقوم يدو أتي يدو متاتني أعدت السلام عليكم ورحمة الله وبركاته nítẹ̀síwájú nù súnmọ́ ìfìtìrọ̀ eléyìí tí a gbà lọ àti sọ mẹ́rin fún wa nínú márùn tó wà ní àdéhùn àbí ìwọ̀rọ̀ ọ̀rọ̀ bí ọlọ́dọ̀ àyè ẹ̀yà kan tó kù nínú eléyà òun náà ní tẹ̀kílẹ́mù azọ́fẹ́ gígé kaná gígé ìkaná àṣekò tọkọtọ náà. kéèkánná mùsùlùmí kó yọ sọ̀kọlọ bíi ti olómìnirin kò tọ̀nà rárá àbí kéèyàn mú kan nínú ọwọ́ rẹ̀ kó dé kánná rẹ̀ sí wọn á béèrè tó ní onímọ̀ tó mú fi ṣe kí ló ń ṣe àṣé kéèkánná yọ sọ̀kọlọ ọjọ́ kan lára ohun tí ò ní jẹ́ kálá déyàn màlá ọ̀tá. Ànábì sallallahu alaihi wasallam ọ̀nà bóòlù aláyé ó ṣe dáa nígbà tí ìkànnì ń yọ sọ̀bọ̀lọ̀sọ̀bọ̀lọ̀ ẹ̀rí adẹ́sùn má gbàgbé àlákọ́ta ìkún kan ní nínú kápẹ́ ìjà mẹ́lẹ̀ ti sọ́ọ́tì àníyàn ti kó kan nínú ẹ̀ ẹ̀rí aláwọ̀ lè wúlò bí ìkànnì bá ń yọ sọ̀bọ̀lọ̀sọ̀bọ̀lọ̀ ìyàgbé ní sunni àdámọ́ tí mùsùlùmí ò fi sẹ́kùn lórí dáadáa wọn ni ká máa fi kànáà ẹ̀rí kí mo sọ lánàá gẹ́gẹ́ bí Anas radiyallahu anhu wọ́n anabi sọlá sọlá ń fi àkókò sí pé kò gbọ́dọ̀ tayọ forty days tí wàá fi gé e dànù òsì dáká máa fi yín já lọ́kànjá tó ti mọ́ kíkọ́ wà lára ọba àgbàgbà jù bẹ́ẹ̀ lọ ọba adórí lójú kò kéré báyìí lọ́sàrí máa kọ́ wọ́pọ̀ nù lọ́wọ́ àfẹ́yìn gé kan náà lọ́kọ̀ méjèèjì. ọ̀dọ́dọ̀ ní arún wọn balẹ̀ lóun bá ní kó wọn fi abẹ́fẹ́lẹ́ di òun ó lura òun ní abẹ lọ́wọ́ wọ́n máa fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe ni torí màá fi ń jà yẹn náà àwọn ọ̀dọ́ títí ń sápamọ́ sínú rẹ̀ yẹn bí lè yí sí yẹn lẹ́nu ọba yín sí yẹn lẹ́nu ìlẹ́yìn ìyẹn lè gbé wàhálà àìlera láti bẹ̀rẹ̀. bá tó wà lọ́wọ́ ẹ̀gbà wọ̀rọ̀ mi. nínú hadith yàrá Aisha radiyallahu ta'ala anha tó fi kílíà sí wa wípé àwọn súnmọ́nù ti sọ̀rọ̀ yẹn kì í ṣe márùn òun náà ti sọ wípé ashru min al-kitab mẹ́wàá nínú àwọn àdámọ́ súnmọ́ yẹn ó fi hàn pé ó pọ̀ ya o àwọn náà mẹ́nu bá kiri o yíyọnu ayé ìpàdé sọ pé kéèyàn bá rí ko àbí sọlá sọlá máa lu ọmọ níta tó fi jẹun nù ìyẹn jẹun ó lè po àbó ní àwọn kankan ní àfomi sẹ́nu òfomi yọrọ inú súnmọ́nù tuntun àlọ́wà kókó sùkùsùkù kó dàrú bákan náà kì í fi ka omi símú èyí tó ti wáyé nínú àlùbàlà wa inú súnmọ́nù tuntun àlọ́wà wọ́n tún pè kí ní jẹ́ ní àlùbàlà méjì àwọn sì ló ń dàrọ méjì àwọn bí tí ìtọ́jú lè sàpamọ́ sí níbi àwọn ọmọ níka wa àwọn làwọn yẹn ká máa dà pọ̀ wọn ló sì wá sínú súnmọ́ pé tá a bá fẹ́ fọ ẹsẹ̀ wa níbi àlùwàlá ká lu ọmọ nǹkan wọ̀nyí láti fi ṣe tàkìlélú ẹ̀lẹ́sọ̀ọ́bẹ̀ láti fi yí àwọn ọmọ níka ti bẹ̀ níbi ẹsẹ̀ wa yẹn ọ̀rọ̀ àkìbọ̀ láàrin láàrin báyìí nígbà tó ń sàlẹ̀ láti ti ṣe lẹ́sẹ̀ nítorí pé dọ̀tí àwọn aṣàpamọ́ tó dẹ̀ ló ní ní ìgbé ìgbẹ́ sáàrin ìgbé tó lágbára dé tí ó sì gbé wọn lára sílẹ̀ tàbí tó gbé wọn ní ilé rẹ̀ lọ́wọ́ kí wọ́n bẹ̀. fífọ àwọn ìbára ẹni jìnnà nínú àwọn aṣọ náà ìfẹ́ bákan náà wọ́n tún pè kan ní ìtìkọ́sọ̀ náà ìtìkọ́sùn náà òun náà ní alistucha tá a ti mẹ́nu bà tẹ́lẹ̀ ti tá a bá a àmàdúpẹ́ wà ti mẹ́nu ìsìlámù ìfà a àwọn aláìní ìgbàgbọ́ náà máa fi jowú wa irun tèmi mọ̀ ni pé táwọn ti ní ó bá ti tọ̀ báyìí tọ́wájọ́kùnrin ni yọ́ tọ̀ báyìí lọ́wọ́ ṣòkòtò sí tọ́wájọ́bìnrin yọ́ tọ̀ yàrá ẹ̀ṣákìlè bí àwọn ewúrẹ́ ṣe máa ń tọ̀ ni àgbẹ̀tẹ̀ wúrẹ́ bá tọ̀ kò ní bomi sábà kẹ́nu ọmọ ayọ̀ ni lẹ́nu lẹ́nu jọ mẹ́ta lọ́ba ti fi àwọn ọ̀rẹ́ ń gbàgbé lọ léèwé láti lọ tọ́ mi. wọ́n sì dábí ọgbọ́n wọn ò já mọ́ ẹ wá gba islam gbà tẹ́ rí i pé mọ́tótó ìmọ́tótó làwọn arìn níìsì àwọn ìwé jẹ̀nẹ́bà lọ́dọ̀ sí wọn. wọ́n fi ìdílé bára wọn lò pọ̀ sábà yìí sọ́lá ló fi àǹkásí kò múra ó ń bá tiẹ̀ lọ padà nìyí exactly bíi tàwọn ehoro àwọn ajá àti ẹran nítọ̀dọ̀ tí wọ́n ti rí nìyẹn. tonítọ̀dé náà nìyí ìkójóbìnrin kó múra dáa jù bẹ́ẹ̀ lọ kódà kọjá ìyàwó olórí ìyàwó èèyàn pàtàkì ọbẹ̀ tí pọ̀tẹ́ báyìí tó wọ̀ sọ sí ní ńlọ nìyẹn. àwọn ẹ̀ wá ti àmọ̀ bí wọ́n ṣe ṣe mọ́ ló ń bá rí àbí ah, ìwú ẹni yìí dáadáa rí làwọn ẹ̀ bá lọ gbàgé dání irú àgé ṣé àwa tá a wá tẹ̀jú ní làwa nílò dáadáa ẹwà tó wà lọ́rọ̀ islam yìí wọn ń pè ní ìtìkọ́sù náà ẹlẹ́sìtìǹjà ìfòmìtàbà bóyá yẹn tọ̀ ní àbí ní yàgbẹ́ nígbà tí tẹ̀sán ti wá fún dáadé ọba tún lómi ní oṣù lòkùtà ńgbọ́n ọba tún padà lómi ọba àti fìtí wọn bẹ́ẹ̀ kó tún wá lù ú yẹn padà fún ọmọ tó tọ́ ara bákan náà àyìnfà òlẹ́yà fífi òmùmọ́lẹ̀ nílò ní o àyè máa gbé o ibi tọ́lọ̀ ń bá ní ó wù dé ní ó wù dé o sì pé téèyàn ó darúgbó ẹ̀ka à ń wá darúgbó ọ̀sẹ̀ mẹ́rin ó hu ó gé ó fi lẹ̀ ọ̀bá àti má fi lẹ̀ mo ti ń kàńkà ọdún méjì bẹ́ẹ̀ lọ ọba ti tásìkò tó kù ó kù kódà kọ́ má ṣe ẹyọ kan ní agbọ̀n kọ́ bá sì pọ̀ sí kìtì léèyàn ọba ló pẹ́pẹ́pẹ́ yóò lò pẹ́ ọgbọ́dọ̀ jásí pé àwa mùsùlùmí láwa fi àkọsí ká máa fa kìnìtàwí nígbà tí àwọn tọ́ọ̀dù yìí ti lẹ̀ tí wọ́n fi gbà rárá wọlé lórí ká ọjà ń sì kò gbérun ẹ̀ látijọ́ wọ́n tún fíìmù mọ̀nà ẹ̀rẹ̀ rẹ̀ kò sí ní rárá tẹ̀lé ibi títí ẹ̀ tiẹ̀ lágbára bí múlẹ̀ ṣètò ni ṣẹ̀wọ̀n yìí pé kì í lọ ṣọ́ọ̀ṣì kì í lọ mọ́sálásí kò sí bẹ́ẹ̀ náà ó kàn wà ní òtítí bọ̀rọ̀ gidi bẹ́ẹ̀ náà ní tiẹ̀ ọ̀rọ̀ wò pé kákàtà owó yìí náà ní kí lọ kọ́lé sínú igbó ẹ ẹ náà àní bàbá oníwèé mi ti mẹ lábẹ́kúta mi balẹ̀ sóyin sáré ni ní igbó kìjikìji wọ́n tún fi ó tún fi kiri kókó ló fi dẹmọ́tẹ́tì ọ̀nà ibi tẹ́ tọ̀wọ́ ilé rẹ̀ ti ń gbé èèyàn fẹ́ sá padà bẹ́ẹ̀ ṣéṣe ìṣèlú táwọn olórí orí ìtàjú wà ní ẹ̀rí nígbà tí mo ẹ̀ wá filẹ̀ kí náà àtàwọn àwòsàn mi lójú lórí àwa tá a máa ń gbé ẹ̀jẹ̀ a máa gbé mọ́ nítorí pé wọ́n ń pe kíní kan ní àlùkòrò rẹ̀ kò sí kí ẹ̀sìn lè ṣàgbàgbé lọ téèyàn bá ń gé òun mọ́ ni ti ń fa kíní kan bẹ tí wọ́n padà máa jáde lágbọ̀n yìí tí ó sì máa fa òórùn nítorí ká wà dáadáa tó rọ̀pọ̀lọpọ̀ èèyàn ọmọ ohun tí ń bẹ lábẹ́ sábàrún mọ̀ sí yàn yóò máa fa òórùn yóò ń tọ́ wọn wá tọ́jú ẹ̀ tọ́jú ẹ̀ nínú oṣù nígbà ẹ bá rí àwọn míì wọn ti pàtàkì wọn ti dèmí ńlá wọn lè wà nípò ìjọba ṣe pé wọn máa gé kínní ní ẹrí tí kínní ní oṣù kó tí kò dí kó tí kò dí kò sí bó ṣe lè tú ìtìlẹ̀ kò ní lọ àwọn ọmọ ń pè ní àkóró ẹ̀ ọbẹ̀ tí èyí jìnnà gọ́sà àwa la chíńjì àdámọ́ yẹn ọlọ́run sì ti fẹ́ ká wà dáadáa àwa chíńjì ẹni ọlọ́run wa náà ìwọ náà máa rìn kínní torí bẹ́ẹ̀ gbogbo àtà máa ń gbé ìtòjú àwọn àfihàn gbèsè ìmọ̀ ọba àwọn téèyàn ọba ní ní òní tí ó fi jáde láyé èyí tí ń bẹ lágbọ̀n mi tí ò ju ọwọ́ kan lọ yìí kódà ó ti wọ twenty six years láyé ẹ̀yọ́dà tí mo bá ní n filẹ̀ á ah, yọ ọ́ mà kẹ́lẹ̀ tó lè kẹ́lẹ̀ kẹ́kẹ́ nígbà tá a búrò bí ó sì ní tiẹ̀ ọ̀wọ́ àwọn ọba tó dá sí mo bó ṣe pọ̀ tó ìmọ̀ ẹ̀dùn ní wò ni ó ti ṣe ìyàwó Fatima ọlọ́run ló ń gbà tó àmì ó lè má ti pẹ̀ ẹ̀rí ìtọ́lọ̀ ńlá ni yóò dé ní òde ẹlòmíì níbi ó tó filẹ̀ kò lè ju tàbúrò mi lọ kò lè ju tìrẹ lọ kíkiri báyìí náà rárí tí ó fi pé ọgọ́rùn-ún ọdún kò lè ju kíkiri báyìí lọ nítorí pọ̀ bá rẹ̀rà àti kára ìwọ̀n tí ó wà ń bẹ̀ lẹ́nu bíbí yìí ni wọ́n rí ń jẹ́ kó lè ju wọn báyìí náà lọ rí bẹ́ẹ̀ lọ́mọ ìgbà máa fi lọ sọ eléyìí ọjí àwọn àlàyé jẹ́ fún àwọn sùn máa fi lè tọ́ tó sì pé tá a bá gba mú báyìí á sì máa rẹwà títí wọn máa dà àwọn èèyàn máa fẹ́ tún wa wò wọ́n máa tún wa rí wọ́n máa bu ìfọ̀ wọ́n máa bu ọ̀la سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك